ọ̀kan nínú àwọn ààyè mikot tààkà lọ júfà kó lọ dà sí pápá júfà so nígbà táwọn kèfèrí àwọn ọ̀sẹ́bọ tí wọ́n wá ń sọ tí wọ́n ń sọ òun àníbi wa sọ fáwọn sọ àbá wípé ọ̀dà á fi hàn wọ́n wípé a wà òkè a gbé ibà sára wá sí Maka ìrìn méje lẹ́rìn yípo kàába ní anticlockwise clockwise sọ ń gbọ́ báyìí mẹ́ta àkọ́kọ́ nínú ẹ̀ kẹ́ẹ̀pọ̀sẹ̀sẹ̀ ni ìpọ̀sẹ̀sẹ̀ ni pé ọ wà láàrin ìrìn àti eré sísá kò ní jọ pé òun rìn kò ní jọ pé òun sá eré tó bá gá sí pé ìbá ti wà lára wa irú rọ́múlù yẹn kò ní ṣẹlẹ̀ so ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ ní the first three round tẹ́ ẹ máa ṣe ni láàrin tàwáàfù yín the last four lẹ́wàá rìn ṣe wà á ń yẹ́mṣú ok ọwá ní ànẹ́bì wa pa wọ́n láṣẹ pé à ń yẹ́rìmùlú àlè àṣìwátọ̀ àṣàláàtà pé kí wọ́n pọ̀sẹ̀sẹ̀ fún ìyípo mẹ́ta wà á yẹmúṣú máa báyìí náà àrùkùnáyìnì tẹ́ bá ti wá débi rúkúnù yàmání àti rúkúnù aṣíwádù wọ́n fi hàn yín tẹ́ bá débẹ̀ rúkúnù yàmání yẹn wà bírú bíbáyìí rúkúnù aṣíwádù yẹn ní bíbáyìí ibi tẹ́sì ti gbé ni rúkúnù aswad ibi tí òkúta dúdú wà orígun ibi tí wọ́n gbé sí ìbẹ̀lẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ wà pọ̀sẹ̀sẹ̀ láti bí báyìí ẹ pọ̀sẹ̀sẹ̀ wá báyìí débì tẹ́wá ti wá débì ẹ wà rìn débì ẹ tún pọ̀sẹ̀sẹ̀ again láti bí báyìí again wá síbí tẹ́wá tún débì báyìí ẹ tún ẹ tún rìn. ẹ ṣe bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta ẹ ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. wàlámúyámúná àhú à ń yá àmúra àhú à ń yẹrí mùlú àṣìwá tọ̀kú là kò wá sí ní tó dí ànábì lọ́wọ́ láti pa sọ sọ̀hábà láṣẹ pé kí wọ́n pọ̀ sẹ̀sẹ̀ fún gbogbo ìrìn méjèèje yẹn ńlá àlè ìbùkọ́ ù. àléyìn bí kò sí pé ànábì sallallahu alaihi wasallam ó fi káàánú àwọn sọ̀hábà ni bí bẹ́ẹ̀ kọ́ méjèèjì yẹn ni ọba sọ pé kí wọ́n pọ̀ ohun tí wọ́n sọ ni pé tẹ́ ẹ bá sọ pé ibà ti ba àlàáfíà wa jẹ́ mẹ́ta yẹn ti tó lẹ́rìí tẹ́ fi mọ̀ pé a gbé ibà wá mẹ́rin yòókù à ń rìn gẹ́gẹ́ bá a ṣe máa ń rìn ṣíṣe bẹ́ẹ̀ tánàbì ṣe bẹ́ẹ̀ tó ga sí pé mẹ́ta ìpọ̀sẹ̀sẹ̀ mẹ́rin rírìn wọ́n ní kò sí ní tó di lọ́wọ́ láti sọ gbogbo ẹ̀ di ìpọ̀sẹ̀sẹ̀ fáwọn sọ̀hábà bí kò ṣe pé ó fi káàánú wọn pé à àwa tá a ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ẹ̀ ń bá sì rìnrìn àjò níjọ́ òun hmm, yóò mọ nǹkan tí ojú onírìn àjò máa ń rí unlike àsìkò sìn tó ga sí pé inú plane ló wà tó ti sùn lọ ìyẹn a lè gẹ̀ẹ́sì kó sùn lórí ẹṣin kẹ́sì sì máa gbé lọ oorun orí kẹ̀kẹ́ nù oorun orí kẹ̀kẹ́ nìyẹn ìyẹn ó jábọ́ ò ní fún wọn ní notice tó ìjábọ̀ bọ̀tọ́ bá ń ṣèrìn àgbọ̀nù plane nírú àsìkò tiwa yìí wọ́n jí ọ ní pé you are welcome to Saudi Arabia wọ́n jí ọ nu plane ni so but lásìkò tiwọn irú àǹfààní yẹn àwọn ò ní anyway bó ṣe wà ní súnà nìyẹn títí dòní ni pé tọ́ba fẹ́ ṣe tàwáàfù o mẹ́ta àkọ́kọ́ ọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ni o ipò ṣẹ̀ṣẹ̀ yẹn gan náà láti orígun aswadu ń bí wá sí orígun yamani ni o tó bá ti dédé orígun yamani ó rìn kọjá ń bẹ̀ débí báyìí ló tún sẹ́ pọ̀ ṣẹ̀ṣẹ̀ ó ti yé adis two five six ẹ jí àwọn tó sùn kí wọ́n lọ kọ̀ǹtínú ọ̀run wọn lé. ní bá fẹ́ sùn kó lọ kọ̀ǹtínú oorun rẹ̀ nílé. tọ́ adisu five six ansalin an abiyihi rọ́díyàlọ́hu anihu kọ́l rọ́áìtù rasulallah sallallahu alayhi wa sallam hina yaqdamu makkah. ìdá ìsálàmà rúkùnà alẹ́ aswad awàlàmà yẹtúf yẹkúbù sàlàsà àtiwáfín minasabu láti ọ̀dọ̀ salim láti ọ̀dọ̀ bàbá rẹ̀ kí ọlọ́run yọ́nú sí i sọ pé.

yakubu salasa àtiwáfin mina sábùn ó máa pọ̀sẹ̀sẹ̀ ìrìn yípo mẹ́ta nínú méje. mo rí ògìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam nígbà tó wọnú mọ́kà nígbà tó bá nawọ́ sí tó bá fọwọ́ kan orígun alhajaru alhasiwadu ní ìbẹ̀rẹ̀ tí ó bẹ̀rẹ̀ tàwáàfù kọ̀ọ̀kan mo rí i tọ́wá pọ̀sẹ̀sẹ̀ ó pọ̀sẹ̀sẹ̀ fún mẹ́ta nínú méje ìtumọ̀ rẹ̀ ni pé ó lóun ráde sallallahu alaihi wasallam pé tó bá fẹ́ ṣe tàwáàfù tó bá fẹ́ bẹ̀rẹ̀ ní báyìí yóò náwó síbi igun báyìí yóò náwó sí láti ibi tó bá wà ìsítálàmà yóò náwó sí i tàbí kó fọ tó bá láǹfààní àti fọwọ́ kan yóò fọwọ́ kan ok pé ṣé mọ̀ pé àwọn tí máa ń sá rìlé tí wọ́n bá eré kan bẹ̀rẹ̀ pé tó bá ti sá ọ fọwọ́ kan ó tún kọ́ntínú ọ fọwọ́ kan ó tún kọ́ntínú pé ó dé ní o ó dé jí o ntí yẹn dúró fún nìyẹn ok ibi tó ti bẹ̀rẹ̀ yẹn ó dé ní o yóò lọ ó dèjì o yóò tún lọ ó dẹ̀ta o yóò tún lọ mo wá rí wípé ó rẹ̀ ó pọ̀ sẹ̀sẹ̀ ni ó dèjì rẹ̀ ó pọ̀ sẹ̀sẹ̀ ni ó dẹ̀ta rẹ̀ ó pọ̀ sẹ̀sẹ̀ ni tó fi sọ pé mo rí tó pọ̀ sẹ̀sẹ̀ mẹ́ta nínú méje tó ti yé mo rí tó méje. hadith 57. five seven. anibunu abbas radiyallahu anihuma qal tafa nabiyyu sallallahu alayhi wa sallam fi hajjati liwada ala ba'irin yastalimu rukuna bimihjani hadith 5' 7" lati láti ọ̀dọ̀ Abbas kí Allah yọ́nú sí àwọn méjèèjì wọ́n sọ pé anabi sallallahu alaihi wasallam ó rìn yípo kàábà lórí ìràkúnmí ó yípo kàábà lórí ìràkúnmí fi hajjatil wada nínú hajj ìdágbére tó ṣe. yẹsẹ́lìmù rúkùnà bìmíhìjànì ó sì ń lo ọ̀pá akọ́rọ́ láti fọwọ́ kan orígun náà ìyẹn orígun hajaru asiwadu àti orígun yamani ó wà lórí ìkàngùn ó sì mú ọ̀pá akọ́rọ́ lọ́wọ́ látara pé èrò pọ̀ wọn ò sì fẹ́ kí wọ́n máa kọlu ògìṣẹ́ ọlọ́run wọ́n wá ní kó òun wá gun nǹkan gùn tiẹ̀ ó gun nǹkan gùn so bó ṣe á gun nǹkan gùn yẹn ó ti jìnnà síbi tí kàábà wà torí àwọn èrò pọ̀ sùtọ́n bá ti wá débi igun yẹn akọ́rọ́ tó mú lọ́wọ́ yẹn ni ó nà sí lọ́ọ̀kan tí ó fi ṣe òǹkà pé ó dé ní o ó dèjì o. ó dẹ̀ta o tí ó fi máa kà báwọn. so ẹ jẹ́ ká dúró ń bẹ̀ wọ́n torí mòdù tó tún wà ní abẹ́ tíra ájì bíi báyìí ni tẹ́ ń pè ní àtàmátún ó tún kàdísì kan ok ẹ̀já kà yẹn two five eight an Salim ibnu Abdullahi ani abiyi radiyallahu anihuma qal lam ara nabiyya sallallahu alayhi wa sallam yastalimu min al-bayt illa rukunaini aliyamaniyaini orígun mẹ́rin orígun mẹ́rin ni kaaba ni nínú orígun mẹ́rin yẹn orígun méjì nìkan ló tọ́ súnà pé ká fọwọ́ kan orígun rẹ̀ kì í ṣe ní ti kíkíìsì nìyẹn ìfọwọ́ kan orígun báyìí tó si sí tòsí ibẹ̀ ọ̀nà wọ́ sí nínú orígun mẹ́rẹ̀ẹ̀rin yẹn orígun méjì péré ni wọ́n fẹ́ kí a náwó sí. látọ̀dọ̀ salim adis two five eight látọ̀dọ̀ salim látọ̀dọ̀ abdullahi eh, salim ọmọ abdullahi látọ̀dọ̀ bàbá rẹ̀ tí í ṣe abdullahi kí aláwọ̀ yọ́nú sí àwọn méjèèjì torí pé sọ̀hábà ni wọ́n. ó ní èmi kò rí ànábì ìyẹ́sẹ́lìmù mìnàlìbáyìtì kó máa fọwọ́ kan ara kàábà ilá arukunaini aliyamaniyaini bí kò ṣe àwọn orígun méjì yamani orígun méjì yamani ohun tí wọ́n ń gbà lérò pẹ̀lú ohun tí wọ́n gbà lérò pẹ̀lú orígun méjì yamani ó ní orígun hajaru asiwadu àti orígun yamani gẹ́gẹ́ fún ara rẹ̀ ohun tí a ń gbà origun meji orígun méjì yamani ó origun orígun bíi tí hajaru lè asiwadu wà àti orígun yamani fún ara rẹ̀ igun méjèèjì yẹn nínú igun mẹ́rin nìkan nànẹ́bì máa na ọwọ́ sí ṣe ń túmọ̀ sí pé tó bá lọ ṣiṣẹ́ ájì tiẹ̀ máa nawọ́ sí igun mẹ́rẹ̀ẹ̀rin ọ̀wọ́ igun méjì yẹn sọ ló lẹ́tọ̀ọ́ àti na ọwọ́ sí tíṣẹ́ bá gbé ọ dé ibẹ̀ ó ti yé so. ẹ jẹ́ ká sọ àtàmọ́tún torí àtàmọ́tù yẹn ó ní ẹ̀kọ́ nípa bá a ṣe ṣe hajj àti umura bí a ṣe ṣe hajj àti umura papọ̀ mọ́ra wọn torí pé oríṣìí ọ̀nà mẹ́ta ni ẹni tó bá lọ ṣe hajj ló lè gbà ṣiṣẹ́ hajj oríṣìí ọ̀nà àkọ́kọ́ tó sì lọ́lá lọ. Lọ òun ni kó jẹ́ pé hajj nìkan sọ ló lọ ṣe hajj nìkan sọ ló ṣe tẹ́líbíyà rẹ gbólóhùn làbáìkà tó ṣe làbáìkà lọ́wọ́mọ̀ hajjan nìkan ló wí ìyẹn ni the best ìyẹn ni the best ṣùgbọ́n tí o bá wá ní agbára the best torí pé dìbẹ́sì yẹn ń béèrè fún kó o lọ sí maka lẹ́ẹ̀mejì ó lọ ọ̀kan lásìkò ṣe hajj láti ṣe hajj ó wá lọ òmíì lásìkò tá nínú oṣù hajj láti lọ ṣe umura irú ẹ̀ ni ẹ ń bá lọ ṣe umura nínú Ramadan ok bọ̀tí wọ́n tó bá lọ ṣe hajj nínú oṣù ṣe hajj. the best way tí wọ́n recommend fún wa láti fi ṣe láti fi ṣe kíni hajj òun ni pé ká ṣe hajj nìkan yẹn ní pè ní hajj kiron hajj ifrod ifrod ifrod ẹyọ kan however ọmọ iye ọdún tó fi kówó hajj jọ pé kò rọrùn láti rí over a million torí ní ìsìn owó hajj is over a million o sì wá wò pé ah ó ní iye ọdún tí mo fi sa owó ìjọ ọlọ́run rọ owó fún wa jura wa lọ àbí ọlọ́run rọwọ́ fún wa jura wa lọ fún wa jura wa lọ ọkàn gà sí wípé bọ́lá ọba rọwọ́ fún ọ ju ẹlòmíì lọ ó dáa kó fi ìmọ̀ owó òun torí gbà mí bẹ́ẹ̀ wípé bí ìgbà tíyàn ń bí ìgbà ń ṣe iṣẹ́. tó sí pé ládá tí ó gbà ń bẹ̀ kò ní í tó tó bá gbégbọ̀ ọ̀nà míì pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn. so the best way ni pé dá hajj ṣe nínú àwọn oṣù hajj. ok ṣùgbọ́n torí ọ̀dá owó tó gbà pé ọlọ́run ò rọ owó yìí fún ọ kò túlẹ̀ dáadáa fún ọ ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ ni lọ ṣàjọkọ tó lọ sí mẹ́kà tọ́ ó lè pa hajj àti umura pọ̀ nínú oṣù hajj sóyé ó lè pa hajj àti umura pọ̀ nínú àwọn oṣù hajj. ẹnì yòówù tó bá wá pa hajj àti umura pọ̀ nínú oṣù hajj òun láà sọ pé ó ṣe hajj tí ń pè ní àtàmọ́tún àtàmọ́tún àtàmọ́tún yìí wọ́n a máa lò fún ẹni tó ṣe hajj tán nínú oṣù hajj tó tó wá ṣe umura tàbí tó ṣe umura tán tó tún wá ṣe hajj as the case may be àmọ́ tí gbogbo ẹ̀ bọ́ sínú oṣù hajj. nígbà míì ń bẹ tó wá ga sí pé ó ṣe papọ̀ náà ni nínú oṣù hajj but ìyàtọ̀ tó wà láàrin àwòrán àkọ́kọ́ àti àwòrán kejì òun ni pé ní ti àwòrán àkọ́kọ́ tó gbé tàmọ́túùrù òun ni pé ó parí ọ̀kan ó sì túra lẹ̀ ó bọ́ aṣọ úrù mi lẹ̀ ó wá ń wọ aṣọ ríran gbogbo nǹkan tó lẹ́tọ̀ọ́ láti ṣe ọ̀ọ́dẹ̀ni tó lẹ́tọ̀ọ́ láti ṣe ìyẹn náà ń pè ní àtàmọ́tún ìgbádùn ìgbádùn so ó láǹfààní àti satisfy ara rẹ̀ ọ láǹfààní àti jẹ̀gbádùn ara rẹ ṣùgbọ́n o tún lè ṣe láì ní fi ìgbádùn kún ìyẹn ní ń pè ní kìrọ́ọ̀nù kìrọ́ọ̀nù kìrọ́ọ̀nù ni pé ó ṣe hajj àti umura papọ̀ láì ní túra lẹ̀ níbi ọ̀kan tó fi ṣèkejì òfin tó dì ọ́ pé ọ gbọ́dọ̀ ṣe léyìí ọ gbọ́dọ̀ ṣe léyìí tó bá ti gbé úrù mi òfin yẹn ó sì wà lára rẹ títí tó fi ṣèkejì. therefore ẹ̀yin tẹ́ bá ń lọ ṣe hajj láti nàìjíríà tẹ́ ẹ sì gbà wípé ẹ fẹ́ ṣe hajj àti umura papọ̀. tẹ́ ẹ bá tètè dé mọ́kà tẹ bá tètè dé mọ́kà tó ga sí wípé bíi oṣù kan yóò wà nílẹ̀ kí ọjọ́ ájì tó dé tàbí bíi ọ̀sẹ̀ mẹ́ta yóò wà nílẹ̀ ohun tó dáa jù ni pé kó o ṣe tàmọ́tù ohun dáa jù nu kó ṣe tàmọ́tù kó ti ṣe úmúra kó ti túra lẹ̀ gbogbo pé ò lè lo lọ́fíńdà ni ò lè fárun ni. ò lè súnmọ́ bí ìyàwó rẹ ní gbogbo òfin yìí ò ní dí ọ. torí ọgọ́ tó wà ni ó sì pọ̀ but àwọn tó bá lẹ́sì wọ mọ́kà àwọn tó bá lẹ́sì wọ mọ́kà irú àwọn yẹn tó ga sí pé bóyá wọ́n wọ mọ́kà bí ọjọ́ kẹta zùlìíjà bí ọjọ́ kẹrin bí ọjọ́ karùn-ún ó pè rẹ kó o ṣe kìrọ́ọ̀nù torí pé bí ọjọ́ kan ọjọ́ méjì ló ṣẹ́kù fún ọ tí ọjọ́ yóò fi pé tí kẹjọ nínú zùlìíjà ọwọ́ maka ọwọ́ ọjọ keje tàbọ́jọ́ kẹfà decision yẹn ọwọ́ ẹ̀ ló wà ṣùgbọ́n tá à ń sọ ni pé ẹni tó bá tètè dé mọ́kà ó pè rẹ̀ tó sì mọ̀ pé òun fẹ́ ṣe hajj àti umura ó pè rẹ̀ kó ṣe ohun tá à ń pè ní àtàmọ́tún so ẹ̀kọ́ lórí àtàmọ́tù àti kìrọ́ọ̀n ó ní eh, ohun tí ọ̀rọ̀ kàn nínú tíra omuda al Allah fi wá ṣe kòǹgẹ́ dáadáa ní ìsìn afẹ́ kú ò ní life a tún padà sí life nírọ̀lẹ́ àná mo ṣàdéhùn pé mo fẹ́ ṣe ìdáhùn àti ìbéèrè kan àmọ́ tí mi ò padà ní àǹfààní láti wá sí life mọ́ so ìbéèrè àti ìdáhùn yẹn mo wá fẹ́ ṣe nìsín insha allah subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik